إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدخل الله ọlọ́run bá tí ọ lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti kí ọlọ́ọ̀bá kí ọkẹ kí ọjọ́ àtàwọn ará lé rẹ̀ àtẹmọ ìjọ rẹ̀ àti Islam tí ó fi jẹ́ ògbóni kó wà nínú wọn. gẹgẹ bí nta ń bá lọ lórí èwo lọ́lọ́lájú nu ìbàdàt a sì sọ̀rọ̀ ìtọ́lọ́lájú lórí nínú ìbàdàt ní àsìkò wọn wà ní àràfá ẹni bá wà lé kó lè bá a rí ẹ̀sán tí ń bẹ́ńbẹ́ ìfẹ́ ọlọ́run bá lè dọ́lá yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ṣáájú àti ìtúbọ̀ yóò fi parẹ́ fún un kọ́lọ́n kó fún wọn ńlá dáná láti tóbi ọlọ́run láàánú rẹ̀. àwa bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú al-afdal fi ayyami ashri dhil-hijja èwo ló lọ́lá jù nínú àwọn iṣẹ́ tá a fi sìn ọlọ́run tí ó jẹ́ ìbáradà fún wa ní àsìkò àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ń bẹ nu dòlùhíjà a sì mọ̀ pé àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ alálùbáríkà ni tí ọlọ́ọ̀bà àlejòọ́lá tó búra pẹ̀lú ẹ̀ nínú Qur'an ike wal fajri wal layali al ọlọ́run pẹ̀lú àwọn òru mẹ́wàá àkọ́kọ́ nu gbèlè fíjà ntànfẹ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbáàdà ní àsìkò yẹn ká sí ìjọsìn pàtàkì jùlọ ntàwọn àlejò ń fi yú ó ń tẹ́ lásìkò wọn kọ́yẹ́ tó gbogbo gbà àwọ̀ ni. wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sàbẹ̀ àníṣọ sáàmù tí a bá wà láàrin ọjà gan tẹ̀síbírù wọ tàhlíl wọ tàhmíd wọ́n máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah ìwé náà bá má alhamdulillah gbogbo tí wọ́n máa ṣe nìyẹn àwọn táwọn náà sì bá ní Saudi Arabia tó bá ti di àsìkò yìí bó bá lọ ra nǹkan lọ́wọ́ ẹnìkan. tí ó wọn tẹlẹ àyè lálẹ́ àtọ́tọ́ bẹ́ẹ̀ bóun ni kí ni eléyìí o nígbà tí yìnyín bá sọ pé àwọn ń bọ̀ yóò tún mọ sàdíkìrì lọ ọ̀dà lóhùn àdíkìrì yóò tún mọ bá lọ láwọn ètí àwa náà bá nínú àwọn ti ń bẹ lórí àwọn àsìkò a máa fi gbé ọlọ́run bá lè gbé látóbi àsìkò yẹn náà ni wọ́n máa ń bẹ̀rẹ̀ hajj àwọn alálàájì lè ti dé ti dé wọ́n ti wọn múra fáwọn bẹ̀rẹ̀ hajj so ìgbẹ́lọ́wọ̀n bá mọ́ ìṣe tẹ̀síbíl tó tún bá ti lé kama gbọ́dọ̀ tóbi allah akbar atahlil la ilaha illallah atahmid alhamdulillah kódà ọlọ́lá ju jihadu fi sabilillah tí ìmọ̀ọ́mọ̀ bá ti kóun ló pé yẹn pé ọya ogun ya sẹ́yìn pé ìgbà tí ìmọ̀ọ́mọ̀ bá pé yẹn ló tó di ọ̀ràn yẹn léyìn lórí tí ọba síyùn bẹ́ẹ̀ olóore tí yàn á lọ fọlọ́ntì àkúnfẹ́ lọ jihadi lọ. ọ̀rọ̀ wa nù sọ́yìn Bukhari látọ̀dọ̀ Abdullahi ibn Abbas látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam yìí tó sọ pé mal'amal fi ayyamin afdalu minha fi hadhihi qalu wala al-jihadu qala wala al-jihadu illa rajulun kharaja yukhatiru bi nafsihi wa malihi falam yarji' bi shay' òtí ọlọ́run sọlọ́lá àlùwọ̀sọ́lá ń sọ yìí pé kò sí àwọn ọjọ́ kan tó tò tẹ̀lera wọn tó tóbi mẹ́wàá báyìí tó yẹ pé ìsìn náà bá ń bẹ̀ ọlọ́lá tó tó àwọn ọjọ́ ìbẹ̀rẹ̀ gbèrè ìjà yìí wọ́n tún á béèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n lálẹ́ jihad ó ní kódà wọ́n lálẹ́ jihad kódà bó ṣe jihad náà ni jihad ọ̀lọ́lá tó kéèyàn máa ṣe ìbáàdà láwọn àsìkò yìí àyàfi èèyàn kan tó bá jẹ́ pé ńgbà tí ó lọ sí jihadi tiẹ̀ ó jáde ńlé pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ àti gbogbo dúkìá rẹ̀ kò sí kankan tó mú bọ̀ ní méjèèjì ìníṣẹ́ rẹ̀ ó tún lọ́lá ju ẹni tí kan wọlé ọ̀bá mọ́láṣpé lọ. àwọn ọjọ́ yìí ìṣojú abẹ́kọ̀ọ́ wa ń bẹ̀ nínú súnádà àbí dawud tọrọ wa látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa tọ́sọ pé mọ́mí àyàmí àlàámọ́lù sọ́ọ́lù fìyà abu ilàlá min hadi làyà yaani àyàmà làṣẹ. ní ẹ̀gbọ́n àti Abu Dawud kò sí àwọn ọjọ́ kan tó tó tẹ̀lé ra wọn tọ́jú pé àwọn afẹ́rẹ́ nú ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí tó tó àwọn ọjọ́ yìí òun náà ni àyàmà àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul Hijja ọjọ́ kẹjọ rẹ̀ là ń pè yọmù táwọn alálàájẹ ọmọ lọ sí mìíràn wọ́n múra fún àwọn fẹ́ gun àràfà àwọn fẹ́ lọ sí ààyè táǹtó ní àràfà níjọ ìjọ kẹsàn-án ìjọ kàwá rẹ̀ wọ́n ti padà sí wọ́n ti padà sí mùsùlùmí wọ́n ti lọ sí mìíràn láàárọ̀ wọ́n ti lọ sí ilé olúwa láti lọ ṣe tàwáàfù wọ́n ti gbìyànjú àti gúnra àti ṣe gbogbo ẹ̀ níjọ kẹwàá yẹn àwọn náà sọdún lé ìyẹn ọdún léyà kọ́ọ̀lù ya Rasulullah wala jihadu fi sabilillah àwọn wọ́n ní ìwé òjúṣe ọlọ́run kódà tí ma ń ja sójú ọ̀nà ọlọ́run tí ò lóore ju ọ̀sẹ́ tí yóò ṣe láwọn ọjọ́ ìlọ́ni ó ní wala jihadu fi sabilillah illa rajulun kharaja bimalihi wa nafsihi thumma lam yarji' min dhalika bi shay' oníkọ̀sẹ̀ tó lè ní gbalada tí ó sọ ẹ̀ ń bá ń ṣe ìbáàdà láwọn àsìkò yìí àyàfẹ́ ń bá jáde sójú ọ̀nà ọlọ́run tó lọ jagun tó mẹ́mí rẹ̀ lọ tó mú dúkìá rẹ̀ lọ tí yóò sẹ́rí pẹ̀lú kankan mẹ́. nígbà tó ti sọ́nà sọ sọ́nà sọ pé àlẹ́ amẹ́lú sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ ìṣẹ̀lá ìlà ìlàlá ìṣàlàhàmdùlélà ìkírun ìtọrẹ gbogbo ẹ̀ tó kó sínú ẹ̀ ṣùgbọ́n ṣé muhammadu sọ́ọ́lì rẹ̀ ṣé ò sọ yìí pé hadisi anati wà tọ́jẹ́ pé wọ́n bi anati léèrè pé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ anati pé wọ́n béèrè lọ́wọ́ anati pé kéfà kuntum tasna'una fi dabar min mina ila arafat nígbà tí a bá ti gbéra láti Mina tẹ́ ń lọ àràfà níjọ́ kẹjọ bó lè ṣe ń ṣe máa rasulillahi sallallahu alaihi wasallam pẹ̀lú òjìṣẹ́ ọlọ́run anati wà sọ yìí pé minna limukabbir wa minna limuhil ọ̀nbẹ́nu wa ẹ̀ńtí ọmọ sí allah akbar ọ̀nbẹ́nu wa ẹ̀ńtí ọmọ sí la ilaha illallah àdìsí yẹn wà nù sọ̀rọ̀ bukhari àti muslim ṣé òsèlú wa sọ pé ajẹ́ pé òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam yusirru ma'a dhalik ọgbà pé ntọ́tọ́ kí wọ́n ṣe ni wọ́n ń ṣe yẹn ní òbí takò wọn oníyẹn náà lọ́tọ́ ló túmọ̀ sí pé àti àtẹ̀kíbíyèsí láìláìláìlá tá a bá ti ń ṣe lónìí kan ṣoṣo ara súnmọ́ náà là ń ṣe ní àsìkò yẹn. bẹ́ẹ̀ náà sì ni ṣé òfin mi sọ yìí pé wọ́n gba lọ́sọ̀dọ̀ àwọn sàdé ànábì sallallahu alaihi wasallam ipa náà tẹ̀síbírù ni wọ́n máa ń ṣe jù ní àsìkò yìí àti láìláìláìlá wọ́n gba lọ́sọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu àti Abdullahi ibn Umar kódà wọ́n ní ìdàgbà táwọn méjèèjì bá lọ sí sùúrù tí wọ́n bá lọ sínú ọjà wọ́n ó tún máa ṣe tẹ̀kíbírù yìí àwọn yóò tún máa ṣe tẹ̀kíbírù báwọn náà ṣe ṣe tẹ̀kíbírù yẹn ìyẹn pé ńgbà tí ẹ Abu Hurairah ni àbí abdullahi bin Umar tó wà sí Allahu Akbar àwọn yẹn tí wọ́n bá gbọ́ àwọn náà tún máa ṣe tẹ̀kíbírù tẹ̀lé wọn. Imam Bukhari ntọ́sẹ̀lẹ̀ pẹ̀lú àwọn sàbẹ̀yì ọgbà wa ṣùgbọ́n fi sínú tọ́pìkì oníbùn abbas ọsọ yìí pé wàdùkùrù lọ́àfi àyàmì màlúmá tọ́lọ́ ń sọ nínú Qur'an ẹ máa rántí ọlọ́run ní àwọn ọjọ́ tó ṣe pé a ti mọ̀ àwọn ọjọ́ tá a ti mọ̀ tọ́lọ́ ọba àlekíọ́lá tó ń rí fáàtì yẹn ibn abbas sọ yìí pé òun náà ni àyàmùl àṣìr àwọn ọjọ́ mẹ́wàá tó tù tẹ̀léra wọn níbẹ̀rẹ̀ Dhul Hijjah onílọ́lọ́ ọba àlekíọ́lá ló ń pè wá láti èsìsí pé wàdúkúrú ńlá àfi àyàmì màlúmáàt àwọn ọjọ́ tí a ti mọ̀ tó ti lẹ́nu àlà ẹ máa gbé ọlọ́run bá máa ń bẹ̀ máa rántí ọlọ́run bá ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. ṣùgbọ́n àyè mi ìfọlọ́run ti sọ sọ àyàmù màdúdàt àwọn ọjọ́ tó ti ló ń kà àyàmù tẹ̀síríkì àwọn ọjọ́ mẹ́ta tọ́tẹ̀lé ilé ìjọ léyà tó nìyẹn ibn abbas sọ pé ẹ ibn umar àti abu rira yakudani ila suuki fi ayyami al-ashr yukabbiran àmì yé jọ jáde lọ sí ọjà wọ́n tún wọ́n ṣe allah akbar láàyè ọjà wa yukabbiru an-nasu bi takbirihima àwọn èèyàn tó a máa fọ́lọ́ wọn wọ́n máa ṣe bí wọn báwọn náà ṣe ń ṣe yẹn. ìyẹn jẹ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul èyàn lè gba awẹ́ ńbẹ èyàn yan náfìlà ńbẹ ara ìbáàdà àsìkò yẹn náà ni. ṣùgbọ́n àwọn ọjọ́ mẹ́wàá tó kàn inú Ramadan ntọ́ dáa jù níṣẹ́ gẹ́gẹ́ bíi tí Ibnul Qayyim sọ ó náà ní luzumul masjidi fi kéèyàn tẹ̀ ń pẹlẹ kọ́mọ kòtò òun wà ní mọ́sálásí wàlẹ̀ ètìká kó ìṣe ètìká. دون تصدي لمخالطة الناس والإشغال بهم حتى إنه أفضل من الإقبال على تعليمهم العلم وإكرامهم القرآن عند كثير من العلماء wọ́n ní kéèyàn má bìtì pẹ̀lú àwọn èèyàn àwọn ìtàkùrọ̀sọ àwọn ọ̀rọ̀ tí èsán tá a máa sọ ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ olóṣèlú kéèyàn gbé gbogbo oyún dúlẹ̀ nígbà tí ọjọ́ mẹ́wàá kan Ramadan bá ti dé àwọn ẹlòmíì ti káàfù wọn làwọn lọ fún tí wọn tún dálẹ̀ yọ kọjá bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ òṣèlú gbogbo ọ̀rọ̀ tí yóò ìsìnkán ẹgbẹ́ lè máa sọgbọ ẹ bá fi àtúntò ṣe ìbára fọlọ́n tán ẹ pàṣẹ ẹ tún máa lo òru dáadáa pẹ̀lú koran ju ọ̀sán lọ torí gbogbo ẹ ọlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣé ibùdókọ̀ ibùdókọ̀ yìí mọ́ sọ yìí pé. kódà lọ́dọ̀ apá kan nú àwọn àfa wọn ní kéèyàn ọmọ ṣe ìbáàdà ìtìkáàfù yẹn ọlọ́lá ti kọ́kọ́ máa bí sùkó ń kó àwọn èèyàn lọ àbó ń ka kùránì fún wọn kọ́ máa ka tara rẹ̀ kọ́ máa bí sí pẹ̀lú ẹ̀ apá kan àwọn ọ̀sọ́ pé kéèyàn wọlé kí mọ́tòrúbì òtótó kó sì jáde lẹ́yìn mọ́tòrúbì jọ́kejì èyí tó kéré jù nìyẹn ẹ bá tún wá lágbára ó tún lójú báyẹn lọ kò sí wọ̀ mẹ́ kọ́sà àwọn kókò sí gan tó gbóhùn jáde ju kíkóra ó sí ilé ọlọ́run balẹ̀kẹ́ ọlá láti tún rí ààyè sí ju ti tẹ́lẹ̀ lọ tọ́jọ́ pé tó bá jókòó sílé kò ní ráyè irú ẹ̀ kèé ìtìkáàbù tọ́jọ́ pé tó bá wà nílé gan-an ara tó fi sí lọ́nà yóò tún wá pọ̀ ju kọ́ wà mọ́sálásí lọ ìtìkáàbù hàn ìtìkáàbù ní pé èyí tí wọ́n fi máa di ọ lọ́wọ́ lọ́tún lọ́sì so ó concentrate àsìkò kan ọmọ fi yẹn náfìlà àsìkò kan ọmọ fi ta kùránì àsìkò kan ọmọ fi rẹ́sì tí ọmọ ń wọ̀n ju rẹ́sì tó ọmọ ti ń lé tẹ́lẹ̀ lọ ó ti ṣètò jíjẹ mímu rẹ kò tó bọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa gbé wá ní o gbígbẹ́ náà ló ti máa prepare rẹ ní o. òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ sọ̀rọ̀ fún wa nù gẹ́gẹ́ tí muslim gbà nù sọ́yìn rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man sama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi wa man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹ̀yin yóò tó bá gbààwẹ̀ Ramadan tó ti pé látara ìmánì ló fi gbà á kìí ṣe kàmọ́ wà jáde náà bá àná báwọn bàbá wa ṣe ń ṣe ń jọun lónà bá ń ṣe bẹ́ẹ̀ abẹ́rẹ́ rí àwọn ọmọ ńlá tí mo sì bẹ̀rù pé nínú rọ̀mọ́tàn la wà kí wọ́n sì ń dá iná sójú ọ̀nà tòótọ́ ń tọ́sẹ̀lẹ̀ ọ̀sẹ̀ tí ó dùn mọ́ nú ọlọ́n kan wọ́n ní mi o kò sójú mi o ọlọ́n pos kan ni ó ṣe lọ́fẹ́ mọ́ lọ ilé ni àwọn olè wọ́n yìn ń bẹ̀ lánàá wọ́n lọ́wọ́ wọ́n bá dáná sórí títì wọ́n bá ń bọ̀ látọ̀ lóde tó lóde lè fẹ́ràn jẹ́sù àbí nǹkan kọ̀sẹ́ni tó ti rẹ́díò gbogbo ọ̀nà tí wọ́n tún yí gbogbo wọ́n ní lórí rẹ́díò wípé àwọn ti ń gbowó lọ́nà tí wọ́n tún wọn ò tí ẹ ti ju pé inú Ramadan la wà ẹ wo oríṣiríṣi èèyàn jẹ́ ti bí lọ́wọ́ oríṣiríṣi nǹkan fẹ́ ṣe ẹlòmíì èmi àtẹnìkan lájọ pàdé ọlọ́jọ́ kútùbà ọ̀rọ̀ kútùbà lélẹ̀ kò sì lè gbé mọ́tò jùlẹ̀ <laughs> èmi gan pe ẹni tí ó ṣe kútùbà ní ẹ dákun mo ti bọ́ síbi nítorí <laughs> pé nǹkan tó débẹ̀ ọ̀hún gan-an. pé àwọn òkè ní kíjímọ̀ sàn àbílẹ̀ mi lọ́ọ́ padà ní ìrìn lọ́wọ́ bí ti kíjímọ̀ tí wọn ti ju ọlọ́run ma ń sọ ọmọ rọmọdánà ìmọ̀ọ́nà wá sí sáàbà ẹ ń bá gbàgbọ́ rọmọdán ní ti ìgbàgbọ́ òdodo ipe ojúṣe òun ni ọlọ́run ló rẹ̀ wá sí sáàbà tó sì fi ń wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run máa ń gbogbo ntọ́ lọ nínú ẹ̀tẹ̀ rẹ̀ ọlọ́run sàmójúgbò fún ọlọ́dàkùn sàti bẹ́ẹ̀ fún wa. ní níta ara ìbáàdà ni ká máa tọrọ ìsìlfà ara ìbáàdà ni kò sẹ́ńtì àti ètò kò sẹ́ńtì máa tó kí irun ní òru ilẹ̀ ìlàtọ̀lọ̀ kádìrì ní ti ìgbàgbọ́ òdodo àti wọ ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gbòfúrò làwọn máa tàkọ̀ ní dámọ̀ mi ń dàbí yìí ọlọ́run ọba yọ òfin gbogbo èso ti ṣáájú ní ẹsẹ̀ rẹ̀ nígbà tí àlejò ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ń wá sí mẹ́wàá àkọ́kọ́ nígbà ọ̀yá ń wá sí mẹ́wàá àárín lẹ́yìn ìgbà náà ni ní ìlànà ìṣọ̀ sálàm ṣe ṣe ṣe tó tó alọ́bọ́lọ̀ láàrin mẹ́wàá àparí hùn iná nílẹ̀ Laylatul Qadri wà kọ́lọ̀ ń kó fi àti kùn bẹ́ẹ̀. irú ọlá tó wá yìí ipe tó ọba lè ṣe kùn jẹ́ Laylatul Qadri tó tún ṣe ìbádà extra gbogbo owó tó ọba ti tìmọ́tì tó kíṣà òtìbá Laylatul Qadri òtìbá Laylatul Qadri iṣẹ́ àlékún ló tún kù tọ́lá náà fi lẹ̀ kan tó bá yàn bẹ́ẹ̀ ó lóore ju kọ́ ọ̀yàn ní alifu sáárì lọ ìkọlọ̀ nǹkan fi aṣọ kò ń gẹ̀rẹ̀. wàlámbi ẹ̀rí bí hadal ajir lítà àlíyémi lè ilmi ọ̀gá ìfi hadal wà lásìkò yẹn táwọn wálé lásìkò dìrì ọlá ọ̀wà fún iṣẹ́ ìbáadà míì yàtọ̀ sí ká máa ṣe ìbáadà yùn pé yẹn náà fìlà fọlọ́ ká Kùránì. ìyẹn ti yá mu lẹ̀. àdìsí wọn sọ Bukhari látọ̀dọ̀ Abdullahi Abba ibi òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé iltamisuha fil ashri al-awakhir min Ramadan Laylatul Qadr ẹ wá Laylatul Qadr yẹn sí òru tó kàn mẹ́wàá tó kàn nínú kí ni nínú Ramadan ẹ̀rí tún wá lórí wítìr nínú ẹ̀ táyà bá ti di twenty wá sí twenty one àwẹ̀ di twenty two wá sí twenty three àwẹ̀ di twenty four wá sí twenty five títí tí tó fi wá di twenty nine kọ́wá mi pé kó o ṣe àtẹ̀wọ̀ láwọn orí yòókù ṣùgbọ́n kó tún kan ká mọ́ kún ju àwọn orí yòókù lọ torí pé àdìsí mi wá lórí àmìlísí mi wá lórí àwùtá àwọn ìtọ́ba jẹ́ wútìrì wútìrì mbẹ́. ṣùgbọ́n o obìnrin dúró lè rẹ ṣe ìtìkáàfù o nítorí ìfìtínà o dúnlé rẹ̀ ṣe ìtìkáàfù nítorí ìfìtínà o. àwọn hànàfíyà nínú tíra àwọn táǹpẹ̀ ní multafal abshur àti sẹ́rù rẹ̀ táǹpẹ̀ ní majid anhar tí àfa àwọn abdulrahman bin muhammad bin suleiman tó ṣe tó gbajúmọ̀ sí sheikh zada oníwàlìmọ́rẹ́ àtòsẹ̀ àtẹ́kífò bí ibn zawji ha fi masidi baiti ha obìnrin wọ́n yà àjókòó sí mọ́sálásí ilé wọn láti ṣe ìtìkáf pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ tọ́ba jẹ́ kọ́ àlábẹ́ ọkọ tí ọba sí lábẹ́ ọkọ wàdí jùlọ kan lẹ́ánàhùn àlùmọ́ọ́dì ìlùmọ̀ àdùlé sọ̀lá àti hà torí pé ilé rẹ̀ náà ni wọ́n ti ń kọ́ máa kírun pé lọ́lọ́lájú tí mọ́sálásí bábá wà bọ̀ àbí ilé rẹ̀ kó dúró síbẹ̀. àwọn hànàfíà sọ wípé falyatahaqqaq intidharuha fi tó bá ń retí Laylatul Qadri inú mọ́sálásí ilé rẹ̀ ònyìnkọ́ wà o wala ta'tatimu bi ghayri musallaha fi baytiha kọ́mọ̀lọ́sẹ̀ ìtìkáfù ń bò mẹ́ẹ̀ àwọn ọkùnrin ọ̀rọ̀ ọrùn fún wa kákan tẹra lẹ níbi àdìsùn lọnà tí wọn balẹ̀ mọ́ ní rẹpẹtẹ lẹ́yìn wa rọrùn nínú mọ́sálásí. àwọn àhànáfù wọn sọ bẹ́ẹ̀ o wáyé dá atákàfà látàkùjẹ ní mẹsìlì bẹ́ẹ̀ ti hà tọ́ba ti ṣe ìtìkáàfù náà kọ́mọ́kù mọ́sálásí o kàrọ́júlì. bí ọkùnrin náà ilá lè ha jàtín àti tọ́lá pé bùkátà kankan pa bí a tọ́ ayàgbẹ́. wàá ń lámìyà fún fi bẹ́ẹ̀tì ha mùsọ́là látàtẹ́kì kílà wà láwé ìtàkà fi ti mọ́sílì jama'a ti jáza wà ní awọ́lù afdal. wọ́n ní tí ti ti mọ́sálásí ní ibi agboolé tọ́wà kó fi ìtìkáfù lẹ́wọ̀ kó dónú lé rẹ̀ kọ́mọ wẹlé wọn bá mọ́ kọ́mọ ṣe àdìkìrì kọ́mọ kírun. oníṣùgbọ́n tó bá wá jáde lọ síbi mọ́sálásí tí wọ́n ti ń kíjàmá tí èsè ti tò sí ilé rẹ̀ wọ́n sọ pé jáàzà ọlẹ́tọ̀ ánàbílà àgbọ̀dọ̀ kọ fún wa wàlẹ̀ awọ́lù àfùdọ́lù mọ̀kó dúró lé rẹ̀ wọn àbí mọ́sálásí ti lé rẹ̀ wọn lọ́lọ́lá ju o. wà masjidu hayyiha mọ́sálásí agboolé rẹ̀ afdọ́lù làhámínà mọ́sílẹ̀ làhádọ́m ọlọ́lá ju mọ́sálásí ńlá lọ tí o tún wá jìnà sí agboolé ẹ̀ torí ẹ̀ làwọn afi ń sọ pé ẹ̀yin àtakò yín àti kọ́kọ́ pé ìbáradà kọ́lẹ̀ ń tẹ́bi ìtìkáfò ẹ̀dùn lè yín ọlọ́lá bọ̀ gbogbo ń gbọ́ nípa ìtìkáfò gan ó ń túmọ̀ o tẹ̀dùn lè ọkùnrin ọlọ́kùnrin tí ọmọ lọ jẹ́jẹ́ brodo n broda asalaamualeykum ó sì ń tètè káàfù lọ kí n ò lè bá a fún ní ọ́díẹ̀nsì so wọ́n lè parí ọ̀rọ̀ yòókù lẹ́yìn Ramadan àní ọmọ lọkọ tó da gbọ̀nà míì wá ọkọ ẹ má sọ ìbáadà Islam bí ọ̀nà tẹ́wàá tún sọ́ di nǹkan míì táwọn ọmọ àwọn jẹnẹrẹ́tà ti ń bọ̀ kò tún ní kò tún ní kò tún ó lè má yá wọn mọ́ àwọn lè rò fún mọ́sáàsì nìyẹn má ti lọ́kọ ni àwọn náà bá múra sí ìtìkáàfù àwọn ọ̀dọ́bìnrin wọn bá fẹ́ à mọ́sáàsì náà ní ìyá òun náà ti lọ́kọ̀ ọ̀nà ọ̀gbà gbàbẹ̀ lọ. ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu ó ní Ọlọ́run sọ pé obìnrin bíi òhò ni nígbà tí yẹn ti abẹ́rẹ́ lẹ́yìn bá ti jọjọ́ kùn náà lẹ́yìn bá ti wọ̀ lẹ́yìn àìwọ́ àlọ́ à ń tẹ́ wọ́n kùn yìí yóò gbójú kùn bẹ́ẹ̀ ni wọ́n ní gbóbi ìfẹ́ nínú yẹn láì ṣe kó síra alẹ̀ òhù gan ni tẹ́lẹ̀ wáyé nà ha ìdá kàràjà ti mi ń bẹ́ ìkìyà ìṣẹ̀ṣẹ̀ráfà aṣọ ìfọ̀n tọ́ba ti lè jáde ti jìlè bábà ti jìlè bábà tọ́ jáde fóun lé báyìí èso ọkàn máa fi àwọn yẹn obìnrin máa ń lọ obìnrin máa ń lọ obìnrin máa ń lọ kọ́mọ nàgà yẹn wa innaha la takunu akraba ila allahi minha fi káàdì baytiha òsì ọlọ́ni kọ̀sáàtì kò tọ́ fẹ́ súnmọ́ ọlọ́run tó kọ́ wà ní inú kọ̀rọ̀ yàrá rẹ̀ bí lábá ti fẹ́ súnmọ́ kọ̀rọ̀ yàrá láwọn àwọn yorùbá káàdùl bayti iná ní lábá ń pè ibi tó bá dì nínú kòtò wọn pè káàdù nù ṣùgbọ́n kí n bo ní máa ń dì nínú ilé kọ̀rọ̀ yàrá náà ni <laughs> ẹ kó ṣe déédéé ara wọn ìmáàmù Tabarani lọ́gbà àdìsí wa nínú al-Mu'jamul Awsat ìmáàmù Albani sọ yìí pé wa rijaluhu rijalus sahih àwọn èèyàn tí wọ́n gbà wá àwọn tí wọ́n máa gbà àdìsí sahih wà ní ẹgbà wá. àwọn àhànáfù tó sọ̀rọ̀ nù Majmu' al-Anhar yẹn náà ìpìlẹ̀ jamaat obìnrin lọ́dọ̀ àwọn kò ní ìdíkọ́ máa lọ ibi tí jẹ̀mọ́ bá wà pẹ̀lú ìfẹ́ lọ fírun mẹ́ fi kulli ní gbogbo òun pátá àtọ̀sán àtòru báwọn sí kankan mẹ́ wọ́n ní kí ó ní gbólóhùn ọlọ́run sọ pé fi káyìrì bẹ́ẹ̀ fi kóbìnrin ó kírun nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ó lóore ju kọ́bọ́ síwájú ta lé wọn gan náà lọ. wàsọ̀láàtù sáhánì dárì ha abdul mi sọ̀láàtì ha kó tó wá nu gbangba ìta ilé wọn kó kírun bẹ́ẹ̀ ọlọ́lá ju kó tó wá lọ. bọ́bá ti ń fara pamọ́ sí ni ládá ti pọ̀ sí bọ́bá ti ń fara ẹ̀sẹ̀ sí ládá ti ń dínkù sí wọn ò gbé onírun o wàá mú yóòtù húnna kẹ́rù là húnna wọn ní ìṣe ọlọ́sà sára sọ pé ilé wọn ìlú lóore jù fún wọn. wálé anahula tó mánú fitinà tó mí kòrò ó jẹ hinna ilà àjùsọ̀ fèlè fájírì wàlè magírì wàlè ìṣá àwọn ànàfíà sọ wípé àti wípé tó bá jáde gan àfọkànbalẹ̀ pé bìtì náà ò lè ṣẹlẹ̀ àfi arúgbó kùjọkùjọ alẹ́ àjùs tó ń bá lọ sí àṣùbà àbí ọ lọ sí mọ́gírìbì àlùbọ́ lọ sí ìṣáì. nígbà táwọn àfáà sì yapa ẹnu lórí pé dandan ni kí obìnrin ó bojú àbí kèké dandan. majority àánú àwọn àfa ìtọ́kọ̀jù ní àwọn àfa wọn ní kéde dada minority lọ́sọ̀ pé dada ni àwọn majority àwọn àfa lábẹ́ àwọn majority yẹn ńgbà tí wọ́n tún wá ń sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n lè ta àwọn àfa àtọ́sáájú àwọn ń tí ọba tó náà ni o ni sọ pé kéde kó kéde kó o. ṣùgbọ́n tí fìtínà bá ti wà túláàsì ni ọgbọ́dọ̀ bójú ìmáàmù náwáwí tọ́wọ́ àtẹ̀mí ní six hundred plus fourteen plus láti wáyé o àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yọ six hundred fún ìlú fourteen plus inú inú one thousand four hundred ẹ̀yọ six hundred fún mẹ́ ọkọ̀ eight hundred yards ìmáàmù náwáwí tó ti tẹ̀mí láti eight hundred yards sísè ó ní fìtínà ti wá wà ní ìpín o ìdìbò fún ọ̀sán gbogbo gbogbo. bẹ́ẹ̀ ti fẹ́ wò ká fi hàn yín nù mí ní hajj lọ́wọ́ ó ní fìtínà ti wà báyìí èyí sọ̀rọ̀ àti mi jẹ plus lọ́sẹ̀ mi ọba tó eight hundred tán ọ̀sà ti lé ní seven hundred ó ní ti wà ní ìsìn àwọn ti rí o ti wà báyìí sọ̀rọ̀ majority kò ṣiṣẹ́ ó tí ò ti ilé kókò káàkiri kó látàbà kan kó tó dábàá kejì orin rìnrìn kó tó kàn níbo ló ti wá pé ìfìtì náà gbìn kan ṣùgbọ́n ní ìsìn gbogbo abala àwọn yẹn lọ́jú ilé tán èyí <laughs> ṣe bí nìkan ní ìṣẹ̀lẹ̀ bí náà ní ìṣẹ̀lẹ̀ káàkiri gbogbo àgbáyé nígbà tí wọ́n fẹ́ jagun gásíwọ́tò Khandak gbogbo ẹlẹ́ẹ̀ka àwọn ni àbí karùn-ún lẹ́yìn ìjìra nígbà jagun gásíwọ́tò Khandak táwọn àṣà àwọn ará maka ń kóra wọn jọ rẹpẹtẹ níjọ níjọ ipá wọn lọ kó pa wọn àwọn sùnmílẹ̀ kan náà ibi tí a ti lọ pàdé wọn ẹnu bodè Mẹdínà ni ìyẹn ti lọ làwọn ará ti wá sáyé pàdé ti gbẹ́ kòtò tí ti ní bí bá ti bọ́nu kòtò àwọn kan mọ stone wọn ni ẹ ní wá kókò kí wọ́n yìí lórí ọjà inú ìlú kòtò ọ wà. ibẹ̀ ni ibẹ̀ sábòlì mọ̀sáájì àwọn tẹ́ bá ti lọ sí àjì ibi sábò mọ̀sáájì sáìdì ibẹ̀ ni lọ́sí ìyàbá ti dúró yóò tẹ̀lé báyìí ọmọ òkè òwúdù lọ́ọ̀kan ó sì dènà ìyọ́mọ̀ òwúdù lọ́ọ̀kan ẹnu òwúdù ti kú òun ìlú Mẹdínà nígbà náà ní ìsìn ìyàwó ọ̀pẹ ìsara Mẹdínà mọ̀ ẹnu mo lè tó ti dènà sí ìbàdàn wà wà kéke ìyàwó ọ̀dẹ fúrẹ́sì áà wọ́n máa ń gbọ́mọgbọ́mọ ẹ fúrẹ́sì tí mùsùlùmí ti ẹ̀ wọ́ọ̀sì. <laughs> gbọmọgbọmọ ni wọn mọ gbọmọgbọmọ bẹ lẹsírẹsì gbọmọ lẹsírẹsì wọn sẹ la lẹsírẹsì ni o gbọmọgbọmọ wà bẹ o máa lò lọ yọ sọ tó kọjá ibi tó léwu ẹ wo gbẹ two thousand and one àti mi dá mu ní ìlera bí mo bá <laughs> forty thousand ẹ̀yìn mi lẹ́yìn o torí nígbà tí mo fi dé ọdụ ọdụ ti yọ kúrò lẹ́mìí gbà àti ìkan yé fún tàǹlọ náà àìsí dé fásitì. <laughs> ìtàǹlò mi yí pé fìtínà ti wà ní ìsìn pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn tí wọ́n sì tún ń pèpè fún fìtínà ti pọ̀ rẹpẹtẹ ni lórí tẹlifíṣàn ni lórí ìwé ni lórí íńtánẹ́ẹ̀tì ni rẹpẹtẹ

ó ti dàbí nǹkan torí fìtínà òun náà ni àwọn àfáà fi sọ nǹkan yìí fìtínà ń sì fi fojú hàn ìyẹn dúró báwọn nípa ọ̀rọ̀ tóbìnrin àti lọ sí ìtìkáfù rẹ̀ àti lọ mọ́sálásí rẹ̀ nínú ìbádà tó lọ́lá nítorí àsìkò rẹ̀ òun náà pé al-afdalu fi waqti maraji akhika al-muslimi iyadatuhu ìtọ́lọ́lájú lásìkò tí ọmọ ìyá rẹ bá ń ṣàìsàn ìnúgbé kọ́ lọ bẹ̀wò ìbáàdà tọ́lọ́lájú lásìkò yẹn nìyẹn. wa inda mawtihi dúró janazatihi ìtọ́lọ́lájú tó bá wá jẹ́ kọ́ papòdà ó ṣàìsàn ni kò ṣàìsàn ni tó fi papòdà kó o sì lọ síbi janaza rẹ̀ ọmọ ìyá rẹ mùsùlùmí wa tasyi'uhu kó o sì tẹ̀lé jẹ̀nẹ́sà rẹ̀ débi sàárè sísìnyàn ní jẹ́tẹ̀sí yìí wà tẹ̀kídé mùsàlìkà aláhàlùwàtíkà wà jàmìyàtíkà gbọ́lá fún mi ju gbogbo ọmọ pé òun ti àdékiri kan àbọ̀ nǹka kùránì lásìkò yẹn pé àwọn fẹ́ parí híbù rẹ̀ rárá o ìtọ́lọ́lá jù lásìkò kò wà ń bẹ̀ kẹjọ kírun sí la kẹ́ẹ̀sì jọ gbé lọ sí ìtẹ́ rẹ̀ kẹ́ẹ̀bọ̀ láti rí ọ̀rọ̀ wa nù sọ̀rọ̀ Bukhari látọ̀dọ̀ Abu Hurairah àkọ́lọ̀ nǹkan yọnu sí i ó ní mọ́gbọ́n tí òjì sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé haqqul muslimi ala al muslimi khamsun ẹ̀tọ́ tí mùsùlùmí kan ní sí ìkejì lórí ìkejì márùn ni àdìsí ní ìmú wa tó ti bá lọ ṣùgbọ́n ó dìpẹ́ lórí àkùtà ní kẹta bá sọ̀rọ̀ lọ márùn ló irun gbọ́n wa iná ni àwọn náà ní o ṣòkòtò wọn ṣòkòtò bíi ti àìná ni o èmi ìgbà ó lè tó fi láwà ní orí bẹ́ẹ̀ bá sálámù sí a àfi tẹ́ ẹ bá dara wọn lókù wọn ní dá sálámù padà sí. so ẹ̀yìn báyìí ti gbàgbà ojú apá kan nu ọ̀rọ̀ sẹ̀rí àní ọmọ kà kò ní kàkà yìí kò kò ní kà mí tí ò gé tiẹ̀ èyí tó fi rẹ̀ tó bá fẹ́ ń tẹ̀ báwọn yẹn fẹ́ kálá gidi náà tẹ́lẹ̀ ìtọ́ bá jíjí inú rẹ̀ mú ìyẹn ọmọ ta bẹ́ẹ̀ pé kálẹ̀ ní ìsìnkẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ yọmọ wẹ́ẹ̀dì wa fún un yóò sì máa ṣe fáyà fún àwọn yóò fún fàyà. ẹtí ọwọ́ àdìjẹ náà látara ayà Quran Ọlọ́run ti ní yọ wọ kò mú sòrò lọ ẹtí ó sì wọ náà náà látara ayà Quran oní ọwọ́ tiẹ̀ náà ọ̀nà tí kálukú ọmọ àgbàgbégbà ni ó yàtọ̀ nígbà tó jù sí ọlọ́run sallallahu alaihi wasallam tí bá ń sọ̀rọ̀ pé haqqul muslimi ala al muslimi khamsun raddu salam ẹ̀tọ́ tí mùsùlùmí lé lórí rẹ̀ márùn-ún ni alákọ̀ọ́kọ́ dáhùn sálámà rẹ̀ gbogbo wa ò lè rí bákan náà àjánà tá à ń lọ kìí ṣe gírèdì kan náà lọ́lọ́run gbé kalẹ̀ ọlọ́run gbé kalẹ̀ gírèdì kan bẹ́ẹ̀ náà nínà kìí ṣe gírèdì kan náà kálukú múra sẹ́sì jura wọn lọ kó alábọ̀ dundun pé mo gbọ́dọ̀ dàbí rẹ̀ tó o ti rí àtúbọ̀tán ojúmọ́ bíi wọ́n lọ ni. èèyàn ọba ideology rẹ nínú Islam kò túmọ̀ sí nǹkan Islam dúró àwọn èèyàn sì ní ideology oríṣiríṣiríṣiríṣiríṣi kọ wá sọ pé ńgbà bá tó wá ṣe tí wọn náà ń ṣe ni ó tó máa dáhùn sálámà àṣìṣe burúkú ni ìkọkúkọ ni ó ń kọra wọn wọn tún wá gbé fáwọn ọmọ kéékèèké àwọn tí ò ti bàlágà ọmọ kan bẹ ìjẹta ní múrí obìnrin ni wọn sálámù sí mo wá sàrìsà àti ìdánilò ṣùgbọ́n wọn ní dìrì lọ. mo wá sọ fún pé máa kà o mo tún wá rí ìjẹta asàlámù alek fún gbàtò tó gbọ́tò ni o gbèsè ń pọ̀ lọ́rùn rẹ ni o torí ìjọ tó lọ́n bá ti ìtọ́sọ́nà fún yọmọ sàdúrà fún náà yọ àwọn ti sọ ọkùnrin tó mọ̀ bẹ tí wọ́n ń sọ tòótọ́ pé gbèsè òun mọ̀ ń pọ̀ torí báwọn àníyàn náà wọ́n lè jí padà tẹ́ni táyà àdìrẹ́ ń tó bú mi èmi gangan ní mọ̀ sọ́yọ́ tó bú mi ó tún yí ó kọ alágùn ó tún yí sí alágùn kan níbi èbú níbi èbú pọ̀ dé ó tún yí sí alágùn kan <laughs> ó ní ìdí àgbẹ̀ ní tìǹbàtò àkàm kéèyàn fa òfin ọ látara nùsùsù sẹ̀ríà ó ní alágùn náà wọ̀n mọ́ wàláì ó tún wá kẹ́kọ̀ọ́ níbi tí mo ti ń pìtì fún ọdún méjì èmi gan ò dé ẹ̀dùn mọ́ ó ti náà tó tẹ̀ mọ́ lágbájá báyìí náà kẹ́kọ̀ọ́ ló tún jáde náà ó tẹ̀sẹ̀ wà ń kọ́ ìtìbátò làká torí pé sọ fún wọn pé ọrùn tí wọ́n lọ bẹ́ẹ̀ yìí ṣe gbé lọ yìí tí wọ́n lọ bẹ́ẹ̀ ṣe gbé lọ yìí téèyàn bá ní owó gidi kò ní sọgbé àwọn tí ò ní tó nǹkan yẹn máa dalẹ̀ rú síbẹ̀ yìí ni ò bá lọ́ọ̀lẹ̀ sọ pé àgbọ̀ òfìfo ní máa ń pariwo tí ẹ bá mọ pé ó gidi kí ni bí kí ni kí ni wàhálà lọ fẹ mọ ṣe kí ẹ máa bá yín gbìyànjẹ máa kí ló sọlá yẹ fún mi torí pé o ti mọ yìí pé nǹkan ẹ ní ìdí pọ̀ so àwọn tí nǹkan ẹ ní ìdí ọ̀pọ̀ ló lè pé ókè ká sọ̀rọ̀ bíi méjì mẹ́ta síta tí wọn lọ ní consultation ti tíà tíà mélòó ló ní tíà mélòó ló ní tíà mélòó ló ní access sí. tí wàá máa pé òun ti mọ òun ti mọ ọ̀rọ̀ ẹ̀sìn lámọ̀ yékéyéké ń gbogbo lọ́wọ́ ọjọ́ mélòó ọjọ́ orí mélòó ní ń bẹ lọ́wọ́ lórí ẹ̀ kò sí ìjáde sanawi ìmí ìjáde sanawi lójú secondary school àwọn àmọ́ báyìí tó ti gba phd lórí sẹ̀ríà lórí islamiyà tí wọ́n bá fi afagafagbága tí ò jọra wọn tí ò jọra wọn tó bá dúró lóòrò mo lè ka tírà ọgọ́rùn-ún méjì àtẹni tó ṣe é tí ìdìmọ kàfún kí ìdìmọ dábàá ẹni tó ṣe kọ̀ọ̀kan ní fani oríṣiríṣi two hundred mo bùkù ni o two hundred at least kàtẹ pé kò dúró kó tiẹ̀ mọ kọ́kọ́ mọ nọ́mbà rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan mo lè ka two hundred fún tí n sì máa sọ ẹni tó ṣe tí n sì máa sọ irú tó lè rí inú ẹ̀ tí ọmọ àwọn tí àmì ìsẹ́yìn ò nílé tí yẹn kẹka kátó wá tó nǹkan yẹn ti ẹ̀ nílé rẹpẹtẹ ṣùgbọ́n nígbà tó yẹ pé kò sí ìjọba tí mójútó Islam tíjọba bá mójútó Islam ni àwọn ìjọba ní wọn pa wọn lẹ́nu wọn nígbà bá wọn méjì ló mẹ́ta wọn kí wọn ti lẹ́nu dáa ṣé ìmúlò bá ti ń sọ̀rọ̀ ìwọ náà wá ti ń sọ̀rọ̀ tá a ní ọ́ <laughs> ṣé òfèlè ní sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ tá a ní ọ́ sòkòsí yẹn àwọn akáàrọ̀ òjìrè kiri yẹn bá ti mọ nísìnyí láwọn alágbáwí ṣe sí ọmọ ajẹ tó fi du ó ti dàbá tọ́ba tiẹ̀ wá jájàbí láwà ní àfàgbànlá yìí tọ́lọ́ bá tún ayọ̀ darun gbọ̀n fún tọ́ lè gbó kọ́ ọmọ jáde mo dùn máa pèsèǹtì pé gbogbo tẹ bá wá sí wàhálà tí a ní fámìlì tí a náà rí o ẹ gbọ́dọ̀ recognize ẹ ẹ lọ sàánú òjijì ọlọ́run ní sàlám kádá sálámà padà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gba sálámà mùsùlùmí nínú àwùjọ yìí tẹ́ ẹ̀ máa dá padà ọlọ́run obìnrin o àbí kẹ́ ẹ̀ pè lọ tó bá o àgbà òdì àgbà òdì ẹ̀sìn lẹ́gbàá yẹn. wá ìyá dátò lùmọ̀rí bẹ́ẹ̀ náà sì ni mímọ bẹ aláìsàn wò nínú ọmọ ìyá rẹ mùsùlùmí ọgbà ládàá látara ẹ̀ watiba'u jana'iz kátẹ̀lé janaza wa ijabatu da'wa ẹni tó pè ọ́ síbi ìjẹ́ tọ́ba ṣẹ̀rí àmọ́ kó o sì jẹ́ pé rẹ̀ ntí ọba á ní bí ọjọ́ pé rẹ̀ yọ jẹun tó lágbára ó sì ṣàlàyé wọ́tẹ̀sùmítò làátìsì. ẹn tó sin tó sin alihamudulilayi tó sọ pé yarhamukallah kò kí tó ní ní ọrùn ni ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ yẹn máa ń pè mí èmi sí èmi ni ó èmi ìsábà lọ ọdún lè yí ipò láti january di december pé ààyè kan lọ́dún àbí méjì lọ́dún àbí mẹ́ta lọ́dún pé ààyè pé wọ́n á gbá lọ ẹ̀mẹ́fà áà mo ní ìdíra yé rẹ̀ torí nǹkan méjì alákọ̀ọ́kọ́ ìbásìkò jẹ́ ti máa ń pọ̀ ju àǹfààní tí yẹn fẹ́ lọ sí mẹ́lọ o pè mí kó o bímọ ìwọ àjẹ àkọ́kọ́ kò ìṣòro mi gan kọ́ ni o pè ní èsì tálákà nǹkan ti wà pé ẹ̀bùn lọ fẹ́ ta ta ní ká wá jẹ́bùn bá ti dé oúnjẹ ti wà nílẹ̀ ká jẹ ọlọ́fà àlùbáká ṣe ká sì dìde wọ́n wà bá ṣùgbọ́n ń bẹ́ bàbá lè mọ́ mọ́ ètí ìdè wọ́n ti wọ́n ti fẹ́ràn gbó àbá lè mọ́ mọ́ ètí ìdè wọ́n lọ bí òde kan ní bàbá lè mọ́ mọ́ mi ó gbó kọjá de wọ́n bá ṣùgbọ́n jẹ́ lọ ọ̀rọ̀ tí ò ní ọ̀rọ̀ tí ò ní àwọn afọ́jọ́ kó kalẹ̀ ọ̀rọ̀ tí ò ní tí ó tún máa bí ọ̀rọ̀ lórí fìrìsì wọn máa sọ ní àsọmọ́ra wọn àtẹ̀tí ọ̀dà àtẹ̀tí òní òtún máa fa wàhálà. ká sọ ìsìláàmù dọbẹ̀ ọ̀nà tá a máa fi rówó tá a ní sẹ́ẹ̀ kankan lọ́wọ́ dùgbò kọ́ta yẹ pé eléyìí sùn èsùn náà máa jẹ́ ń gbowó ń bẹ̀ eléyìí sòkù jẹ́ ń gbowó ń bẹ̀ eléyìí sèkìtì kan jẹ́ ń gbowó ń bẹ̀ kódà bọ́kọ̀ séèyàn wọ́n wà tún wọ́n sọ tó fi yọ owó jáde ó ti di àṣà ó ti di ṣe sí bóòlù yóò ti ráyè fún yìí bí bá ti kò jẹ ẹlẹ́ẹ̀kejì ó kéré nù marriage tí wọn ó ṣe tẹ́ẹ̀lì rí tí ò ní dùn mọ́ yín nú bẹ́ẹ̀ ó kéré àwọn obìnrin tí ó wà hóhò tí ò ní borí dáadáa àbí tí ò tiẹ̀ ní borí rárá àbíjá ẹni wọn wá ṣe nǹkan mọ́sálásí àtẹlẹ́sìn Islam àtẹlẹ́sìn Islam wọ̀ ẹjọ́ mọ́ ríra yín bẹ́ẹ̀ bó lẹ́kẹ́ ájú sílẹ̀ ilé ọlọ́mọba yìí tẹ́lá ti alọ́mọ́sá ti ọjà wa ah. díẹ̀ lè bẹ́tà ìbẹ́ sẹ́ńtà ní ìsìn wọn ti sọ gbogbo àwọn kan fún wa látòṣùgbò tí wọn ò kó lù àti gbogbo ẹ tí wọn làwọn wá ṣe pàdé ìjọ tọ́sídẹ̀ẹ́ tọ́sídẹ̀ẹ́ wọn làwọn obìnrin yẹn látòṣùgbò tọ́sídẹ̀ẹ́ tọ́sídẹ̀ẹ́ wọn ti sanwó wọn ti búùkù ìlú ni wọn ní lu àtijọ́ àtọrin gbogbo ẹ wọn kà ṣe ṣéwù ni wọn àmọ́ pè yẹn sí àwọn èèyàn rẹ́gí àti jàmàlà ń jọ ìnáwó ìṣẹ́jú tí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá wọn ní káàfó òbí ṣe wáàsì ọkọ ìyàwó kó tó dé ẹni jókòó wákàtí méjì kalẹ̀ ọkọ ìyàwó ìdíje ọkọ ìyàwó wàá sì ìdíje kílẹ̀ bẹ́ẹ̀ ṣe. mo lọ ọ̀kan tí mo ti ju olùkọ́ mi pé àgbà afá mi ló pè mí gangan àti àti wọn tiẹ̀ ti ṣe yìgì ọ̀rẹ́ ti tẹ̀lé àti àti wà nímọ̀ làwọn ènìyàn ń ṣe wọ́n ti ṣe yìgì tọ́jú bó tiẹ̀ ti fẹ́ àbúṣù yìí mélòó kan tí àlẹ́ àtò mi tí mo nílé kí ó sì ń lọ nítorí ọlọ́run gbogbo àwọn ọmọ tí wọ́n kó sí mi lọ́rùn wọ́n rẹpẹtẹ ní wọ́n lé four hundred tí mo lé nílọ ṣèbádà ń bẹ̀ tí èyí ń kọ́ èyí pé olùkọ́ bó ní ọ̀wọ́ bí ìyẹn wà lẹ́ wọ́n á jókòó nítorí pé kí n ṣe wá àti pé bóòlù yẹn ti ṣe wòlí mọ́ ní Islam kí á fún mi lẹ́nu bóòlù yẹn ti ṣe wòlí mọ́ ní mọ́ tẹ́lẹ̀ ní o bóòlù yẹn ti ṣe wòlí mọ́ nìkan ní Islam kò ní kódà ní ìdí kásẹ̀tì mọ́ pé ọkọ̀ àbí àmọ́ kò yàwó kọ̀fẹ́ pé àbá kankan ń so yìgì mọ́ ìdí ẹni ẹni tí ọ̀rẹ́ di tí ẹ̀ wá dilẹ̀ báwọn àwọn tí wọ́n dilẹ̀ fúru ẹ̀ ń bẹ kì í ṣe olúwa báyìí àwọn tí wọn bẹ kán ní njẹ́ ń gbé lọ́wọ́ ń bẹ bá prógrámù wọn tí wọ́n prógrámù ara wọn sí àwa tá a ti ní prógrámù lọ́gbẹ́ títí ẹ bá bá ti àwọn láàfin ibẹ̀ yóò bá bá ti àwọn ọmọ lọ tiẹ̀ ká máa ṣe tíà sòtúrí ẹ̀ ló fi jẹ́ yí pé ìjábàtú da'wa nínú hákùnrin ó lẹ́kọ̀ọ́ ọmọ ìyá rẹ tó pè ọ́ tó sì mọ̀ pé tó bá ti pè ọ́ inú pálọ̀ rẹ̀ báyìí ó lè jẹ́ yìí mẹ́fà ló pè ó lè jẹ́ yìí mẹ́wàá ló pè lọ́dọ̀ ìgbó jẹ kalẹ̀ alhamdulilayi ti jẹ ẹ ti sàdúrà ẹ ti dìde ìyẹn ní ọ̀dà wọn a máa ti ń Saudi Arabia ẹ̀ tó bímọ tó bá ti tóbi gbúrò táìmù báyìí ní káwọn èèyàn wá o èwo ni mo fẹ́ sèkú mọ́ níjọba ìkò ní táìmù á kẹta òfin rẹ̀ kalẹ̀ náà ni.

ẹ̀ńtẹ́bi ń pa ẹ̀fún lóúnjẹ ẹ̀fún ẹ̀fún ní oúnjẹ ẹ̀ńtẹ́bi ń pa. wàhùdùl marid ẹ̀ńtọ́ ṣàìsàn ẹ lọ bẹ̀ wò kẹ́ ẹ gbalada wàfúkúlẹ̀ ààni ẹ̀ńtọ́ wà lóògbèkùn fẹ́ẹ́ fi owó ni ó túlẹ̀ àbí gbajúmọ̀ ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe túlẹ̀ nínú àwọn ọmọ ìyá yín mùsùlùmí ọ̀rọ̀ tó wà nù sọ́yọ́ muslim látọ̀dọ̀ àbí Sa'id al-Khudri kọ́lọ̀ nǹkan yọnu sí i ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé a'idul maridi fi makhrafatil jannati hatta yarji ẹ yóò tó bá lọ bẹ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó ń ṣàìsàn tó lọ bẹ̀ wò lójú ọ̀nà ó sì ọ́ lójú ọ̀nà tí ojú ọ̀nà àjẹ́nà tó ń gbà lọ. ọbẹ̀ tàbí wípé tí wọ́n gbẹ́yìn kan fẹ́ ṣe márèèjì ńìlọrin tó wá tàkì ìbàdàn tó gbọ́kọ̀ kí láwọn tó wà ńlọrin ò lè so yìí bìí kí ni wàhálà tó bá ọ tó bá kàn ọ́ tó jẹ́ fámìlì rẹ̀ tó yẹ pé bí àbúrò ẹ̀gbọ́n rẹ̀ àwọn kan yóò ṣáájú ọ̀la ẹ̀ ẹ̀ agbọ́ yẹn kí lọ́kàn wọ kí lọ́kàn rẹ̀ kí lọ́kàn wọ mẹ́ẹ̀ nígbà táwọn èèyàn tó tó bá ti lè lọ ó ti ó ti tó wọ́n gbé ta sí lọ ní bí bọ́ọ̀sì wọ́n ti gbé lọ ní gbogbo yín wá kó ẹ̀wọ̀ ọ̀run pé ẹ sáà lọ ṣe ẹ sáà lọ ṣe ìgbéyàwó tí nǹkan bá wá tẹ̀lé ojú kí lọ ojú pọ̀nà ìwé ló fi lọ bá lọ. ṣe títẹ̀rí alákalẹ̀ ńlọ ńlọ ṣe wọn. èyí ò dún bá yẹ àsìkò tí náà wàá zìlù bá tẹlẹ̀ mùsíbà bá tẹlẹ̀ sẹ́nìkan àbáwọn èèyàn kan kọ́nà ń kọ́ sọ wá ga jù téèyàn ó náà ni sọ́bọ̀ ojúṣe wípé kéèyàn ṣe sùúrù má sọ̀sọ̀ kú sọ má wí ikú má kúrò gbà pé ti wà nínú ń pé ike ó ti nìyẹn kọ́ wa gbára òwúwa mùsùlùmí. ọlọ́run bá àlékè ọláńsọ fún Quran suratul Baqara aya one fifty five dé one fifty seven pé wàlà nàbùlù wà nàkùn bí shay'in minal khawfi wal ju'i wà nàfsí minal amwali wal anfus wal anfus wat thamarat wa bashshiris sabirin. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون ọlọ́ni wàlá nàbúdú ànàkùn bìṣe ẹni àwọn ọlọ́run á ṣe ìgbìdánwò fún ní bọ́lọ̀n ti gbélé ayé ká nìyẹn tíráyà ni tẹ́sì ni àwọn ọlọ́run wàlá nàbúdú ànàkùn bìṣe ẹni alákàwọ́fì á ṣe ìgbìdánwò fún ní á dányíwò ká dẹ ìpayà sí ní láwọn àsìkò míì tẹ́lẹ̀ ọkàn yín ti balẹ̀ wàlìjúrì ìgbà míì àádẹ ibi tí yín kọ́lọ́ dáhùn kọ́sà ọdún wá ní ta wà ní kọ́lọ́ ń kọ́ bá aṣọ ìlú dẹ̀rọ̀ kìí ṣe ìjọba kan ló lè ṣe kìí ṣe pásánẹ́tì kan ló lè ṣe ebi kọ̀ rọgbọ lásìkò Jonathan gbogbo àdìjú kan níta lọ dìbò mú Buhari sọ̀rọ̀ gbọ́ngbà Jonathan ebi kọ̀ rọgbọ náà ni ìníkàlùkù tó ti ń bú pé ah, Buhari mà ti àbàlùjẹ Buhari mà ti àtẹgbà Buhari mà ti àtẹkànlá rẹ jẹ ọlọmọdé àti gbàlúgbì ọmọ wò lọ́wọ́ akùnrin ìsìlẹ̀ rẹ gbé fún ẹ dáhùn tàlẹ́ bẹ́ẹ̀ gbé fún ní ìsìlẹ̀ rẹ pé à òní ò ṣe o Buhari ò lè ṣe ẹ̀tàn olóṣèlú lásán ó kó bọ́ bọ́ bọ́ yẹn lọ ó kó ọ̀rọ̀ lóríṣiríṣi nígbà tá a ti lọ bá bọ̀ nígbà tí ò sí láàká ìfún wọn wọn wá sólú ẹ náà dẹ́ndé òní láàká olóṣèlú òsì ní gbàlá ẹ̀ láìpẹ́ òun ó ṣubú àdúgbò bá tó ṣubú tán báyìí lójú rẹ̀ ó tó wà wálẹ̀ yóò dìrọ̀ àwọn ti àwọn ti parí ẹ bá yóò ṣe rìn lè yóò ṣe rìn yóò ṣe rìn bí gbogbo àti gbogbo àti nǹkan ti kọlu ọpọlọ yẹ àtàtì wọn bá ti àwa lórí ìjọba wọn ò ní gbọ́ nǹkan kan àwọn làwọn tó wọlé padà ní. mọ́mí ní òdodo ni kò fojú inú wo ọ̀rọ̀. kọ́lọ̀n dákun kọ́ bá tún ìlú ìṣe kọ́lọ̀n dákun kọ́ bá tún ìlú ìṣe ntọ́ da ń bẹ̀ kọ́lọ̀n jẹ́ ọmọ gbèrú sí ntókù dé káàdì kọ́lọ̀n bá yí padà àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pé ìwọ ọlọ́run kọ́lọ̀n tí wọ́n máa pé ìwọ tiwa náà fún kọ́lọ̀n ọmọ jọ̀gálẹ́ lórí ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run ló àdínkù ọmọ bá yín nù nǹkan ní ntẹ́ nǹpẹ́yìn lẹ́ni àmúhàl nǹkan ní yíyẹn á di àdínkù sí tí ò ní dàbí ti tẹ́lẹ̀ mọ́ wọ̀lẹ̀ à ń kú sí àwọn ẹ̀mí kan mọ́ lọ kò sì ní ewu yìí wọn lọ lásìkò kò sí tọkàn kò sí tọkọ lọ́mọ wà sámàrà àwọn nǹkan èso tínú yín máa dùn sí ìgbà míì báyìí yọ dàbí nǹkan ọlọ́run ni wọ́n bá ṣeré sọ́ọ́bìrì àwọn tí wọ́n bá wá rọ́jú tí wọ́n ṣe sùúrù tí wọ́n sọ̀sọ́kúsọ tí wọ́n gbégbèsè tí wọ́n da wọ́n bá ṣeré sọ́ọ́bìrì ẹ máa fún wọn ní òdùnnú kí wọ́n wà jẹ́ náà lọ. ìdùnnú ń bọ̀ kọlọ̀njẹ́ àríláyé ká tún ní lálẹ́ kìyàmà alladhina idha asabatuhum musibatu àwọn tó ṣe pé tí mùsíbà kan bá ṣẹlẹ̀ kọlu táwọn ọmọ sọ ọmọ sọ náà ní wípé inna lillahi wa ilẹ̀ ilayhi raji'un. ọ̀dọ̀ ọlọ́run ti wá ọ̀dọ̀ ẹ̀ náà láti padà sí ọlọ́run ló ní àràtọ̀ bá dá lórí wáyé ọlọ́run dákun wọ́n fi tí ulaika alayhim salawatun min rabbihim àwọn yẹn ní ìkẹ́ ọlọ́run ọba ọmọ ọbẹ̀ fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba tó epo ní rè wọ́n wa rahmatun anú ọlọ́run ọmọ ọbẹ̀ fún wọn wa ulaika humul muhtadun àwọn yẹn ní ẹni ìmọ̀nà tọ́lọ́run ọba ti ṣe ìmọ̀nà fún ọlọ́run dákun ìkàjọ wà nù wọn o. lásìkò tí ìnira bá ṣẹlẹ̀ sí ìyàn náà àbáwọn èèyàn ní ẹ fi ìnira kàn án wọ́n fi ìnira kàn án lọ́rọ̀ ni níwà ni wọ́n fi ìnira kàn án ntọ́ náà ni wàá dìbò sọ́wọ́rì máa lè kó tọ̀ bíi kéèyàn wá ti sùúrù. ọmọ ìyá rẹ ni wọ́n wàá gbé hánkó lọ́dọ̀ rẹ̀ a ẹ̀ ń bá lè sèyẹ ìyẹn ni o ọlọ́run ní wàlẹ̀ káàbì mi nà lè lọ́wọ́ làábì ha ánìmọ̀ ẹni tó ṣe pé lásìkò tó yẹ kó bínú ọwọ́ á mi nítorí ládàá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run ọba àlekọ́lá èèyàn díẹ̀ ló kún un rẹ o kó sí èèyàn díẹ̀ yẹn. àwọn ẹni ọlọ́run tọ́lọ̀ ọba àlejò láwọn òye wọn nínú sùrọ̀tù Al Imran àyà one thirty three àti one thirty four ọlọ́ni wa sari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawatu wal ardu أعدت للمتقين الذين ينفقون في سراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس wàláhù yuhibbul muhsinin ọlọ́ni ẹ̀ máa sálà nǹkan tètè lọ síbi mọ́tòfẹ́rà tí ẹ máa ṣe ìdíje kí ẹ máa yára kíákíá lọ síbi àforíjì látọ̀dọ̀ ọlọ́ọ̀ba tí ń tọ́jú yín wa jannatin àjánà kan tó ṣe pé àrídùhà ìdú rẹ̀ as-samawatu wal ardu sánmà àtìlẹ̀ ọ̀rẹ́ ìdádìlẹ̀ mọ́tẹ́kì tọ́lọ́mọba ti pálí tèlé fáwọn tí wọ́n níbẹ̀ rú ọlọ́run àwọn wo ni alladhina yunfiquna fi sarra'i wa dharra'i àwọn tó yẹ pé kí inú wọn bá ń dùn kí wọn lówó lọ kí wọn ti ní lọ́nà wọn ò sì ná wa dharra'i tí inú wọn bá dùn tí nira wà tó ń ti bẹ́ẹ̀ náà níwọ̀n bá bí wọn bá ti ní lọ wọn tún ná ah, ọlọ́run jáwà nù wọn o wal kaazimina al ghayza àwọn tó yẹ pé wọn ò rí tó bí wọn nú báyìí ìgbà tí yẹn ń yin òkèlè tó gbé òkèlè oúnjẹ tó ṣe òkèlè yí ẹ̀gún rè é ó ti dọ́nà ọ̀fun náà ó ti tún mi sọ kò sí ọgbọ́dọ̀ jáde èmi náà lọ sẹ́ báyìí èmi náà ló wí báyìí sí èmi náà ló ti báyìí sí àfikójú rẹ̀ ọjà kò sí bẹ́ẹ̀ àbí àkọ́ni. ọlọ́run tó bọ́ ọmọ ní sàdá àlékún fáfàdúrà àlékún yìí máa ń sàdá wọ́n tó kọ̀ wá ẹ bá kọjá àlàtí náà lẹ́tọ̀ọ́ kọjá àlàtí ṣùgbọ́n ẹ̀ta èèyàn kù ah, bá ní kò ọkùnrin ṣe ó lè ṣe ìdókòtò wọn kọjá àlàtí wáyé wà ní lọ́gbẹ́ wájú ọlọ́run ọlọ́run àwọn tí wọ́n gbé ìbínú mì wàlẹ àáfíì na á ní tí wọ́n mójú kú òbáwọn èèyàn wàláhù yuhibbul muhsinin ọlọ́wọ́n bá àlejò ọlá ọmọ nífẹ̀ẹ́ àwọn tí bá ń ṣe dáadáa àsìkò tí a bá wá sùnira nǹkan ojúṣe ìtọ́lọ́lá jù kékeré o kò ṣe sùúrù mọ́tò wá gé kéde ń kéde mùsùlùmí ibi ìbàjẹ́ lò sí ní bá a ti ń bẹ ìyókù òtún máa bá a ti. torí pé múmi ní òdodo òun náà lẹ́yìn tí bá ń rò pọ̀ máwọn èèyàn ibi ìròpọ̀ ìbára ẹni ti pọ̀ àwọn nǹkan mi yóò mọ yóò mọ jẹyọ. túláàtì ni káwọn nǹkan mi yóò mọ jẹyọ ńgbẹ bá ti ń bára yín tara sí pọ̀ ìyàwó àtọ̀kọ́ ẹgbẹ́ rẹ̀ mọ́jà alẹ́ bá já ilé ìlénu ẹ má jàjà tó ká ní ẹ máa parí ẹ ó délé pé ẹyin ìyá yìí bó ní ṣe kò síjà lónìí ni wọn bá bu ẹrìn ẹ rò pé ojoojúmọ́ làwọn ẹja ni à <laughs> túlẹ̀ lè bá àdùn tó lè bá dá ìjà yín ìlú tí wọ́n ń sọ fún yín <laughs> àwọn náà bá tẹ̀kẹ̀ yìí èyí ó ṣe sùúrù lórí ìnira yìí lọ́lọ́ọ̀bá àlejò ni ó fi wá fẹ̀sán tọ́pọ̀ fún yàn lórí ẹ̀. ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abdullahi ibn umar imaamu ibn maida lọ́gbàwá nu súnánì rẹ̀ àwọn onímọ̀ sọ pé isnadun hasan pé isnadu ó ṣe é fi tẹ̀lé ọlọ́láàfíà ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé almu'minu alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adahum khayrun min alladhi la yukhalitu an-nasa wa la yasbiru ala mọ́mìnì tí ń rò pọ̀ mọ́ àwọn èèyàn tí sì ń lori sùúrù lórí ìnira tí a fi ń kàn án ó lóore ju mọ́mìnì tó yẹ pé kò ní rúkọ̀ mọ́ wọn ní wọ́n bá ti dìnnira kan kò wọn ti mọ́nu kò sì ní ṣe sùúrù lórí ìnira tí a bá fi ń kàn ṣùgbọ́n ìtọ́ lọ́lá oná ẹni tó bá wá ń rúkọ̀ mọ́ wọn wọ́n ṣe ń tí ọ̀dà wàá jẹ́ ọjẹ́ pé ìrùkọ̀ mọ́ wọn níbi tó bá da lẹ́ẹ̀tìjọ́ máa ṣe pọ̀ ibi tí ò bá da ọ̀tà kété sí wọn ó ṣe wá àti fún wọn ó ṣe wá àti fún wọn. ṣùgbọ́n làwọn kan ti máa sọ wípé gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ ẹ káńtù ẹ̀ nítorí pé ń ṣe tí ọ̀dà ṣé àìsíṣe kí ń sa ìdáhùn tí nítorí kí ń ẹgbẹ́ ọ̀dọ́ ìsìláàmù yẹn fi ń ṣe ni àbí nítorí kí ń jẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń gan dá dúró òun gan náà ń sa ìdáhùn. pé àkójọpọ̀ ńlọ́wájú wọn máa ṣàìdá ni àbí ẹgbẹ́ èèyàn kọ́sẹ́ ṣàìdá kọ́sẹ́ tí ì ṣàṣìṣe àwọn anábì ọlọ́run ọlọ́mọ ń kọ̀rẹ́ tí ni tó ti jẹmọ́ wáyé ọlọ́run tètè kọ̀rẹ́ tí tí yìí o àwọn tá a sì ní wáyé náà mú ń bírù ìkìlọ̀ ní máa kò sí ojúṣe kankan tó tó yè ma mọ́ tó bá ní gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ tí wọ́n bí wọ́n kí wọ́n á ní ọ̀sẹ̀ kù yóò kó ẹgbẹ́ ti yín tẹ̀ǹpé ní lájàmọ́ èyí lẹ́sìn tẹ̀ lájàmọ́ fẹ́yìí tẹ̀ jàmọ́ jàmọ́ sì ní béèrè ara yín ẹni ọba wa ẹ̀ máa béèrè ẹni ibi tẹ̀ ẹ̀ ti máa pàdé ẹgbẹ́ náà nù nígbà tí ẹ̀ bá ní nǹkan àìpé níyọ̀n tọ́wọ́ àdàrú ìwọ́n pè ṣúgà èmi pè yọ nígbà tá a ti rí iṣẹ́ yọ ní ṣe ah. ìwọ́n ní lájàmọ́ lẹ́yìn fẹ́yìn èsì jàmọ́ nígbà tí mi ó sì débẹ̀ mo rí pé ẹ̀ ń kó jọ ẹ lásìkò tẹ́ ń pàdé ẹ sì fún lólórí ẹ ìdùn tẹ̀ láti ẹ̀rẹ̀ tó bá ti dé pè yín tó bá ti ní ní sẹ́bà yẹn ẹ ìdùn tẹ̀ yín ẹ wá ní lájàmọ́ lẹ́yìn fẹ́yìn èsì jàmọ́ kí á ní ẹ̀ ń pè jàmọ́ tẹ́bá yẹn pé lájàmọ́ tòótọ́ ni kálukọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò ní jẹ́ mọ́ pàdé sílẹ̀ ń pàdé sí. Islam ní àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé kò sẹ́nìkan tó lè kílèmù ẹ̀ pé òun ló ní ìlànà pé ní àwùkọ́ mọ́sálásí ní ìsìn tẹ́ẹ̀pẹ́ nìkan lónìí bí ẹ̀ bá ti kọ́ mọ́sálásí ilẹ̀ òkùnkùn tọ́lọ́ ọlọ́ọ̀lọ́mọ yìí ẹ̀ ìdájọ́ wọ̀ bẹ̀ tí ó ṣe àmójútó kọmitì là máa ń yàn fún mọ́sálásí àwọn elétò mọ́sálásí àwọn alámòjútó àwọn kan mójútó láti wò kan wọ́n tún máa kú lọ́kọ̀ kan wọ́n tún máa yẹ lómi wọ́n tún máa yẹ lómi ìfúnra wọn tí gbogbo jẹnẹrẹsì àwọn ìlọtàn yẹn yẹn àwọn yóò tún máa ti lọ sọ́nà ọ̀gá tí ìfàlẹ́ ayé wọn. àwọn wo ni ó mójútó àwòkọ́ọ̀fù yẹn ṣé lájàmọ́ ni kò sí jàmọ́ ni wọ́n máa mójútó gbogbo àwòkọ́ọ̀fù Islam àwọn mọ́sálásí Islam sọ́pọ̀ káàkiri àwọn ilé ẹ̀kọ́ tọ́pọ̀ káàkiri àmì tó ń sẹ́ǹdì owó láti ìlú òkèèrè pé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ báyìí ẹ̀kọ́ mọ́sálásí báyìí ẹ̀kọ́ ilé àyíkáhùn fáwọn ọmọ òrukàn àrẹ ẹ̀gbọ́rí ọ̀nbẹ ọ̀nbẹ lọ́nà ìkànnbẹ lọ́nà gílóbá sọ̀rọ̀ tí ìsúwàsù wa mójútó àbùsálà eh, lọ́láìwọlá tí wọ́n kọ́ lé rẹpẹtẹ lóríṣiríṣi rúùmù rẹpẹtẹ ẹ máa fi síbi lájàmọ̀ láàmà pé láti máa mójútó ẹ̀yin gan tẹ́ ń dolórí lájàmọ̀ yìí ẹ̀yin náà tó ń gba nǹkan láti gbó kiri tẹ́ ẹ tún ṣe rẹpẹtẹ sùkúù pọ̀ lọ rẹpẹtẹ rẹpẹtẹ ẹ jàbù mi bẹ́ẹ̀ kó ta lélẹ̀ àwọn ìlàgbẹ́jà náà ó kọ yín lẹ wá fẹ́ kí ni wọ́n máa gbé lórí ẹ̀ ìṣẹ́jú gbókọ̀ ìsìláàmù lórí pé kó àwọn ọmọ mùsùlùmí àwọn mùsùlùmí kí bá ń tí ẹ bá ń jogún ara wọn ni wọ́n mọ̀ jogún mẹ̀tínáǹtì ẹ wo bàbá wa ọlọ́nkọ́ fọ̀rọ̀ kẹ kìnìún garaajì yìí w lawa ọlọ́nkọ́ gbàbọ̀ rẹ̀ sàmójúkò òfin ìmọ̀ ń jókòó di bàbá máa rú ẹ pé dáadáa sì máa ń gbọ́ wá sí ó sì ní ìlàkọ́lá rẹ̀ ọwọ́ aláwọn mọ́kànlá ti kọ̀ọ̀kan yóò ti wá rí pé àgbà ti dé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ló wá fà lọ́gbọ́n ọmọ mójútó nínú ẹ̀ ní mọ́sáàsì adọ́gba kí wọ́n ní wòrò kó tó kó ìtẹ̀ ìtọ́sí ẹ̀fọ́ tàbí ọmọ kọ́wá jẹ́ tí ọkàn fílẹ̀ mẹ́ lásán ta ni ó ta ni ó kìlẹ̀ mọ́ ráìtì nígbà tàbí ọmọ náà rí pé ó dagbára òun lọ ó ké sí nàkọ́ mi ò ó ké sí lágbájá ah wọ́n mọ̀ ti fẹ́ wo mọ́sálásí sí yìí ni alihamudulilayi ó ní gọ́ọ̀mẹ̀ntì wa sọ pé gọ́ọ̀mẹ̀ntì yìí lágbára rẹ̀ tí Islam ti sọ ní tèmi ọ̀rọ̀ fún ọ̀tọ̀lá àfa àti sọ̀rọ̀ rẹpẹtẹ pé tí mọ́sálásí ti di tọ́lọ́m a ti gbọ́dọ̀ chíńjì ẹ̀ fún nǹkan ní àti gbọ́dọ̀ tà á ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀pá sáàyìn tí ò sí ẹni tó lè lò mọ́ wọ́n lè fi ẹ̀kíńjì ìbòmí gbà yẹn gọ́ọ̀mẹ̀ntì ní agbára láti gba wákùkù ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́lájẹun fún ṣíṣètò ìlú ní a rí i pé construction yẹ kọ́ lọ́nbẹ̀ yẹn ẹni tó bá ti lọ abẹ́òkúta ìdẹ̀rù nǹkan tó bá ti lọ abẹ́òkúta pàṣẹ tẹ bá tún wọ bẹ̀rẹ̀ ẹni tó ti lọ bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dún tó bá dé bàbá yóò fà á ah, níbo làwa wà má dàn báyìí pẹ̀lú new constructions tó bá bẹ̀ tí ò sí bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ bá ti alọ kánò wá. Ah, ẹ mọ̀ sí ha náà sọ ni ẹ tó ti lọ bí twenty years ago fifteen years ago tó bá lọ bẹ̀ ní ẹ mọ̀ sí ha sọ ni pẹ̀lú construction new building new construction sùkí àti aráǹtì bíi náà kó lè bá tẹgbẹ́ mu ní ẹgbẹ́ ṣe ó sì tún lọ kọ́ ìmí ọ̀sọ̀ àdéhùn rẹ̀ wá bá wọn mọ́sálásí ó tún àpíìlì sí wọn ìyẹn gọ́vnọ̀ gọ́vnọ̀ tó wà ní àsìkò ìwọ́n mákindé wọ́n wá pélé tiwọn sẹ́yìn pé ìgbára tẹ̀ tí wọ́n mọ̀ gbé àwọn sáà rárá o àìsí àwọn mọ́sálásí àkọsọ́sọ́ ní ọ̀gbọ̀n ọ̀gbà bòmí ìlọrin tí a gbọ́dọ̀ mọ́sálásí wa. ṣùgbọ́n ní ìpè ọkọ mi ètò tó wá kọ́ ọ̀hún o tún wá ní sọ́ọ̀tù o tún wá bẹ́ta kínni o tún bẹ́tẹ̀ ìdánwò àbẹ̀tẹ̀lẹ̀. sẹ́yìn pé àlùsì báyẹn nígbà táwọn mùsùlùmí wà tí kéèyàn wá sí lájàmọ́ lọ́kọ́ kí wọ́n pé nígbà tẹ́ ní lájàmọ́ ó túmọ̀ pé kò sí jàmọ́ kéèyàn lè jẹ́ ìyàjẹ́gbé ìlú tí òṣìjọba ti mójútó Islam individual náà ni mójútó individual àwọn àwọn tí wọ́n mú ẹ̀sìn wọ̀lú tí wọ́n jẹ́ àfa àbàdàn gangan báwọn náà ṣe ń ṣe láti dọ́ọ̀nù wọ́n wá ń wá àwọn olówó kúnra àwọn ọlọ́lá kúnra ní ẹ̀fọ́ bàbá àkàlẹ̀ àdínì ẹ̀ kìíní kan àdínì wọ́n ń wá apààyàn kékun mo fi lè jẹ́ àrántí fún ẹ̀sìn ọlọ́run. bàbá wa afa mẹ́ta afa ẹlẹ́sìn mẹ́ta ọlọ́run kọ́ sàmójúkú òfin bàbá wa kàn sí kí wọ́n wà ní àwọn tó ṣe lọ́wọ́ fẹ́ kí wọ́n tún kọ̀ọ̀rọ̀ àti yorùbá nígbà mo lọ bá wọn lásìkò kan nígbà tí wọ́n wà láyé ní etí wọ́n ní kí n rí i pé Islam ti dá yín ti gan ni wọ́n ní kí lè rí bàbá títí làwọn ẹ̀yin ọ̀dọ́ nípìnlẹ̀ sọ̀rọ̀ lórí rẹ́díò tẹ̀ ń sọ̀rọ̀ ìsìlám nígbà táwọn fún àti kò sílú ẹ̀ nígbà rẹ́díò dé kò sílú ẹ̀ tẹ̀sán àpè àyẹ̀nìkan wá ń sọlá ìlàyẹ̀lá lórí rẹ́díò ìjọba àwọn àti ẹni ẹ máa lọ síbi ń bẹ́ẹ̀ bàbá ní ìdùnnú ìdùnnú gbá làwọn wà pé àlẹ́ à ń kú ha ìlàyẹ̀lá lẹ́yìn kúkúrà nìyẹn tẹ̀wé lórí rẹ́díò <laughs> ẹ wò gbèsè ayé táwọn gbèsè wọ́n dẹ̀ ń súnmọ́ra wọn wọ́n dẹ̀ ń ṣe tó báyìí fún wọn ṣe kò ṣiṣẹ́ tí ò ní ní àtijọ́ látara ẹ̀ táwọn ń sí ìgbé síra wọn ilà àlùbáríkà ti bá wa táwọn náà ti yọ sẹ́ńgbà bá yọ tán kù mọ̀ ní ká wá kó bò wọ́n kù mọ̀ ní ká kó bá gbogbo ẹgbẹ́ ká fọ́pa ọlọ́run kó ṣàánú wa kó ṣe àlékún àgbọ́yé fún wọn kó àwa àti fáwọn náà tẹ̀ bá wá ń mọ́ wọn yẹ ẹ wàá wà lórí ìtọ́sọ́nà gbére tọ́lọ́mọ bá àlekẹ́ ọlá tó fi sílẹ̀ sínú Quran nínú Suratul Maida Quran chapter five kọ́ọ̀n àyà kejì nínú ẹ̀ lọ́lọ́run sọ pé wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan ẹ máa kúnra yín lọ lórí ntọ́bajẹ́ dáadáa àti bẹ̀rù ọlọ́run ẹ sì má kúnra yín lọ lórí tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ àti àgbèrè ìkọjá lọ Ọlọ́run bí ìrẹ́jẹ ẹ má ẹ má kúnra yín lọ lórí ẹ àwọn èèyàn yẹn bí wọ́n léèrè pé àyà yìí ṣé mùsùlùmí kọ́ lọ́lọ́run fún ẹn tí ète mùsùlùmí gan ọlọ́ni wa ta'awanu 'ala al-birri ẹjọ́ pé ẹ̀ǹdí èsè mùsùlùmí rárárárárá lónìí yàtá jẹ ilé àdúgbò pọ̀jù ń pa omi ẹja pawọ́pọ̀ ká o àwọn àti kọ́ wá tó rárá o nítorí òun Islam wọ́gán ló Islam ti gbé kọ́ ìdà fún ọ tọ́ọ̀mù bá lùkọ̀ pẹ̀lú anybody tọ́ọ̀ bá ti ní ìyapa ẹnu pẹ̀lú ẹ ọjẹ́lẹ́sìn rẹ ni rẹ ni. wàtàáwánú alálìbẹ̀rẹ̀ wàtẹ́kọ̀wá ntọ́ba ti jẹ́ dáadáa àti ntọ́múbẹ̀rù ọlọ́run lọ́wọ́ ẹjọ́ kúnra yín lọ lórí ẹ̀ wàlá tàáwánú alálìfìmì wàlẹ̀ ọ̀dọ̀wá ntọ́ba jẹ́tẹ̀ àti àgbèrè ìrẹ́jẹ ìkọjá làtọ́lọ́ ìkọjá lọ́mọ ànábì ádámọ̀ mi ẹjọ́ mọ́ kúnra yín lọ lórí ẹ̀ orí mi tá a jò yẹn mọ̀ bá ta gbé kọ́lọ́ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك